بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته على يترى عمدة الأحكام حديث 308 episode 199 tó sì 17 Rajab 1442 إجراء tó sì March 2021 عن سعد بن أبي وقاص رضي الله عنه قال رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مزعون التباتل ولو أذن له لاقتصينا صحيح مسلم سعد بن أبي وقاص رضي الله عنه أني النبي صلى الله عليه وسلم أقرن أثمان بن مزعون تفاسي كن تفاسي تنبي قو أقرن kọ́kùnrin dúró kólóhùn ní níyàwó àbí kóbìnrin kọ́kọ́ kọ́kùnrin kọ́ kólóhùn ní níyàwó throughout life òun àbí eh, kóbìnrin náà kọ̀ òun ò ní lọ́kọ throughout life òun nítorí pé bóyá òun fẹ́ ṣe ìjọsìn ànábì kọ̀ bẹ́ẹ̀ nítorí pé sàhábà yìí torí ìnífẹ̀ẹ́ tó ní sọ́lọ́run àtànábì torí ìnífẹ̀ẹ́ tó ní sí pé ká máa jọ́sìn lóṣù pé inú tí ó máa dí lọ́wọ́ òun ni níníyàwó ló fẹ́ kọ̀ àmọ́ ànábì kọ̀ fún pé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ kí a má torí pé òun nífẹ̀ẹ́ ọlọ́run òun nífẹ̀ẹ́ ànábì òun nífẹ̀ẹ́ ìjọsìn kó wá lóhun nífẹ̀ẹ́yàwó ẹni tó gba hadith eh, sáàdù ni tó bá ṣe pé ànábì bá fún níyọ̀ǹda níjọ́ náà lọ́rùn eh, ní pé kó máa ṣe ni pé ẹni tó bá ti wù kó má níyàwó ni gbogbo àyí gbogbo àwọn làwọn ò bá tẹra àwọn lọ́dàá nítorí kíni nítorí káwọn bá fi rí ìjọsìn sí káwọn bá fi gbádùn ìjọsìn dáadáa àwọn àfáà ọdí àwọn ulama àwọn ṣùrọ̀ wọ́n sàlàyé pé ń gbé nínú àwọn nìkáhù kan àwọn òyìgì kan tó sì pé kò lẹ́tọ̀ọ́ àwọn tí ò jẹ́ kéèyàn fẹ́ so àwọn tí ò jẹ́ kéèyàn fẹ́ wọ́n pín wọn sínú méjì qismun yuharramu ila al-abad wa qismun yuharramu ila amad àwọn tí ò tọ́ kéèyàn fẹ́ tó ṣe pé forever yìí ò gbọ́dọ̀ fẹ́ wọn àtàwọn tó ṣe pé kò tọ́ kéèyàn fẹ́ wọn àmọ́ fúngbà kan ni tó bá nídìí ni bí ìbá tídì yẹn bá ti kú níbẹ̀ tí ò bá nídìí ìyẹn lè tún fẹ́ wọn. so àwọn ìpín àkọ́kọ́ tí ò jẹ́ kéèyàn fẹ́ wọn wọ́n jẹ́ méje wọ́n sì jẹ́ àwọn tó ṣe pé inú fámìlì yẹn ni inú wọn ni ìyá ẹni àti ìyá ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ẹni àti ọmọ ọmọ ẹni bakana òun náà tún ni àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá ẹni lóbìnrin kò tọ́ kéèyàn fẹ́ wọn ìdá ìyá kan náà ló bí wọn ni àbí bàbá wọn nínú wọn ni ọmọ táwọn ọmọ ìyá ẹni lóbìnrin ọmọ tóun náà bá tún bí kò tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ obìnrin àbúrò bàbá ẹni àbí lóbìnrin àbí ẹ̀gbọ́n bàbá ẹni lóbìnrin gbogbo àwọn èyí kò tọ́ kí èèyàn fẹ́ wọn ẹ̀rí fẹ́lẹ́ yìí lọ́rọ̀ ọlọ́wọ́n bá tó sọ ní àwọn olùkúránì pé hurrimat alaykum a sì yá yín léèwọ̀ lẹ́yìn lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì yá yín léèwọ̀ lérí ni pé ẹ gbọ́dọ̀ fẹ́ so yìí tí àyà yẹn tí ó gbà lérò yẹn so bákan náà iná tí wọ́n sì tún tó tún jẹ́ ìwọ̀ òun náà ni ẹni tó bá ṣe pé ìyá kan náà ni ó jọ fún wọn lọ́yàn kọ́dà bí ìbá ṣe pé fámìlì ọ̀pọ̀ àwọn pọ̀ torí pé lárúbáwá máa ń ṣe é tó ṣe pé wọ́n ó gbé àwọn ọmọ fáwọn tí yóò bá wọn tọ́jú wọn so àwọn ọmọ tí wọ́n bá wá kárí pé láti fámìlì A so wọ́n gbé ọmọ fún ẹnìkan pé kó bá wọn tọ́jú rẹ̀ Okay, láti family b wọ́n gbọ́ ọmọ fún the same person kó bá wọn tọ́jú rẹ̀ so àwọn ọmọ yìí ìkan jẹ́ ọkùnrin ìkan jẹ́ obìnrin àwọn ọmọ yìí tí wọ́n bá dàgbà wọn ò lẹ́tọ̀ọ́ kí wọ́n fún wọn kí wọ́n fẹ́ra wọn torí pé ìyá kan náà ọ torí pé ọ̀yàn kan náà ni wọ́n mú bákan náà ẹ̀rí fẹ́lẹ́ yìí ni ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní ah, yuharramu mina rida'i ma yuharramu mina nasab so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò tọ́ kéèyàn fẹ́ ẹ̀jẹ̀ ara ẹni ìyá ni ọmọ ni ọmọ ọmọ ẹni ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé tí wọ́n bá jọ fúnni lọ́yàn papọ̀ so bákan náà àwọn ọ̀ràn mẹ́rin kẹ́sìn bẹ́ẹ̀nu obìnrin tí èyí tún lè fẹ́ bí èsì pé bọ́yá fámìlì ẹni àmọ́ tó fà tí èyí fi lè fẹ́ wọn òun ni àna tí ń bẹ láàrin ẹni ẹni àkọ́kọ́ òun ni ìyá ìyàwó ẹni àbí ìyá ìyàwó ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ tóbìnrin téèyàn fẹ́ tó bí síbòmíì ọmọ yẹn kò tọ́ kí èèyàn lájọṣepọ̀ pẹ̀lú ọmọ obìnrin náà so tó bá ṣe pé èèyàn ti ní àjọṣepọ̀ pẹ̀lú arábìnrin yẹn àmọ́ ẹni téèyàn wò pé èèyàn ah, fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ok èèyàn wá ah, nígbà tó wọn kú tí ì so igi tóun ò sì náyìn kankan papọ̀ ó wá padà rọ́ọ̀mà rẹ̀ ó wá wò pé ọmọ ló wù wọn jù yá lọ kò sí tó burú ó lè fẹ́ ọmọ ìgbà tó ṣe pé kò sí nǹkan kan tó pa òun àti ìyá pọ̀ jọ lájọṣepọ̀ ok so àmọ́ tó bá ti díyàn bá ti jọ lájọṣepọ̀ pẹ̀lú ìyá kò tọ́ kéèyàn fẹ́ yá kéèyàn tún wá fi ọmọ tó bí síbòmí kò tọ́ bákan náà ni pé ah, ìyàwó tó ṣe ìyàwó tó ṣe pé obìnrin tí èèyàn fẹ́ ìyàwó tí bàbá rẹ̀ àbí bàbá bàbá rẹ̀ kò tọ́ kéèyàn fẹ́ irú àwọn obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni ọmọ ìyàwó tọ́mọ ẹni fẹ́ irú ọmọ ìyàwó tọ́mọ ẹni fẹ́ irú ọmọ irú ìyàwó bẹ́ẹ̀ kò tọ́ kéèyàn fẹ́ sọ ẹ̀rí fẹ́lẹ́ yìí ni òun lọ̀rọ̀ ọlọ́run ọba tó ní wa ummahatu nisaikum àti àwọn ìyá tí ó jẹ́ ìyá ìyàwó yín kò tọ́ kí a fẹ́ wọn. bákan náà ìran ń bẹ́nu àwọn obìnrin tó ṣe pé ó ṣèwọ̀ fún ni kéèyàn fẹ́ wọn fúngbà kan ni so nítorí ìdí kan ni so tí ìdí yẹn bá ti kú ìyẹn lẹ́tọ̀ọ́ àti fẹ́ wọn nínú rẹ̀ ni ọkùtù záújà ọmọ ìyàwó ẹni sísítà rẹ̀ kò tọ́ kéèyàn fẹ́ ẹ lópin ìgbà tó bá ṣe pé ọmọ ìyàwó yẹn bá ń bẹ lọ́dọ̀ ẹni àmọ́ tí ìyàwó yẹn tó bá ti kú so ìyẹn lè fẹ́ ìyẹn lè fẹ́ ọ̀dọ́ àwọn Yorùbá ìṣerú rẹ̀ àmọ́ ní sẹ̀ríà kò sí tó burú kí ìyẹn ṣerú rẹ̀ kí yẹn fẹ́ gbọ́n kó wá yá kẹ́gbọ́n wọn kó padà kú kí yẹn tún fàbúrò rẹ̀ kò sí tí ó burú níbẹ̀ ní sẹ̀ríà Islamiyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin téèyàn fẹ́ tó wá sí pé kú ìyẹn lè padà fẹ́ ẹni tó jẹ́ àbúrò ìyá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ kò sí tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá ti ṣe pé kìí ṣe pé àwọn méjèèjì wà lábẹ́ ẹni ní ẹ̀kan náà so in tí ó bá ti wá fi mọ́ tí ò tọ́ kéèyàn fẹ́ irú àwọn báyìí so irú àwọn tá à ń sọ yìí náà tó ṣe pé bóyá sísá ìyàwó ẹni àbábúrò ìyàwó àbí àbúrò ìyá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò tọ́ kéèyàn fẹ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé ìyàwó ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tó ṣe pé kò tọ́ kéèyàn fẹ́ ni so kéèyàn tó lè sọ pé òun fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀karùn-ún àfi tí kan nínú àwọn mẹ́rin tó wà nílé bá ti lọ èèyàn lè fẹ́ ẹlẹ́ẹ̀karùn so yóò máa jẹ́ pé mẹ́rin ni yóò wà lọ́dọ̀ èèyàn kò ní máa jẹ́ kíni kò ní máa jẹ́ márùn so irú àwọn ilé yìí náà fún gbà kan ni ti pé mẹ́rin kò lẹ́tọ̀ọ́ kí èèyàn tó karùn àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan náà mẹ́rin lọ so ajẹ́pọ̀kù mẹ́ta nìyẹn lè fẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tí bá ń ṣe sìná ó wà ti àwọn tí ṣẹ̀rí àká kan pé òyìn lẹ́tọ̀ọ́ kéèyàn fẹ́ hátàtàtò títí tí fi túbá kí ni nígbà tí ó bá fẹ́yàn ẹni tó ṣe pé ìlú èdè kò gbọ́dọ̀ má ṣaláyìí rọ́kùnrin márùn tẹ́ni ọkùnrin kan wá fẹ́ sílé tọkùnrin wọn wá expect pé òun nìkan ni kó dúró tì lọ́dọ̀ báwo kò ṣeé ṣe torí pé ẹni tó ṣe pé èèyàn márùn ni yóò ní ìdílé èdè ẹnìkan sì tó sì ní ẹnìkan tó sì wà lọ́dọ̀ rẹ̀ yìí nísìn kò lè ka lẹ́nu so kò sígbà tí ò ní padà ṣe sìnà so irú obìnrin bẹ́ẹ̀ kì í ẹni tí ó tọ́ fìyàn fẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni obìnrin tó bá ṣe pé èèyàn ti kọ̀ ọ́ lẹ̀ tó ti kọ̀ ọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò tọ́ kéèyàn fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ àyàfi kó ṣe pé ọkùnrin obìnrin bẹ́ẹ̀ ó ti lọ́ọ́ fẹ́ ọkùnrin míì lẹ́yìn ìgbà wọn tí wọ́n kọ̀ra wọn lẹ̀ ìyẹn tó lẹ́tọ̀ọ́ láti fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tó gbé aṣọ ìṣèrọ́ọ̀mù lọ́wọ́ lópin ìgbà tí aṣọ yìí tó bá ti bẹ̀ ní tó bá ń bẹ ní ara rẹ̀ so èèyàn lẹ́tọ̀ọ́ kéèyàn sí kíni kéèyàn ní àjọṣepọ̀ pẹ̀lú kéèyàn so ìdí pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ àbí obìnrin tí ọkọ rẹ̀ kú láàrin ìgbà tí ọkọ rẹ̀ fi kú yẹn tó ṣe pé ó ń ṣe ìdà lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ kéèyàn so ìdí pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ so àwọn eléyìí làwọn obìnrin tó ṣe pé kò lẹ́tọ̀ọ́ fún yàn fúngbà kan ni tí sábà bí okùnfà yẹn bá ti kú ó lẹ́tọ̀ọ́ kí ìyẹn fẹ́ irú àwọn obìnrin bẹ́ẹ̀ ọlọ́run bá sọ nínú alukur'an ni pé wa uhilla lakum ma wara adhalik èyí tó bá ti yàtọ̀ sí yìí ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún wa wallahu a'lam subhanakallahumma wa atubu